okay fàkàánàhùn òwájàdù ó wá dàbí ẹni pé wọn banújẹ́ pé ọrụ ogun tòní wọn ò ma pé kan àwa ànsọ́ọ̀rù ó ká wọn lára. if lam yusibuhu ma asọ́ọ̀bà nas nítorí pé ohun tó tẹ àwọn èèyàn lọ́wọ́ kò tẹ àwọn lọ́wọ́. ànábì wa gbọ́ pé wọn ò feel okay ànábì gbọ́ pé wọn ò feel okay wọn ò feel well lórí pé ọ̀rọ̀ ogun ọjọ́ náà kò kan àwọn ará Màdínà lọ́wọ́ gbogbo wọn kò kàn wọ́n lọ́wọ́ àwọn ará maka tí wọ́n wá tí ọ̀pọ̀lọpọ̀ wọn sì jẹ́ tálíkà ànẹ́bí wá tọkàn wọn sì ti rọ̀fẹ́ sìn ànẹ́bí wá pín ọrọ̀ ogun yẹn fún wọn. so ńgbà tí kéèsì wá ṣẹlẹ̀ fàkọ̀tọ́ bá hù ànẹ́bí wá bá wọn sọ̀rọ̀ kí ni ọ̀rọ̀ náà ó ní ya ma'ashara al-ansar ẹ̀yin ansor alam ajidikum dulalan ṣé mi ò bá yín lẹ́nu ṣé mi ò bá yín nílùú yìí ní ẹni tó ṣìnà tẹ́lẹ̀ ni ṣe bí orí ìṣìnà ni mo bá yín ní Màdínà fahadakumullahu bi. Allah ó wá fi ọ̀nà mọ̀ yín pẹ̀lú mi nípasẹ̀ mi èmi ni mo bá yín sọ̀rọ̀ tí Allah ó fi fi ọ̀nà mọ̀ yín wa kuntum mutafarriqin tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbòdó oró sọ lẹ máa ń ṣe láàrin ara yín ẹ máa bára yín jà ogun ogún ọdún ọgbọ̀n ọdún ẹ wà lórí ẹ̀ kí n tó wá bá yín ní Mọ̀dínà ẹ mara yín ní ọmọ ìyá kan náà ẹ mara yín ní ọba kan ẹ mara yín ní ọmọ bàbá kan náà fa aláfàkùnmùlọ́hùn bíi aláwo wá dá ọkàn yín pọ̀ tẹ́ ẹ wá di tọmọ tìyá nípasẹ̀ mi wàhálà tani. mo bá yín nípò tálíkà ni fa àgìnákùmù lọ́ọ̀ bíi ọlọ́run wá sọ yín di ọlọ́rọ̀ pẹ̀lú mi ànábì ń ka àwọn orí ọlọ́run tọ́lọ́run ti ṣe fún àwọn ansor tó ju owó lọ tó ju ọrọ̀ ogun lọ yóò bá bọ̀ wọ́n ní ẹ bá mọnú rò ní máa mọ̀ pé dá wọn ò rí gbogbo ní tànà ibi sọ fún wọn o tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ò ríro wọn ò ríro. kullama qala shay'an qalu Allahu wa rasuluhu amannu. ìgbàkigbà bá sọ gbólóhùn kan nínú àwọn gbólóhùn yẹn wọ́n á fọ èsì pé Allah àti òjíṣẹ́ náà ni wọ́n ní ìrègùn tí wọ́n lè ṣe lórí wa. ìyẹn ni pé àwọn náà ni wọ́n lè ka oore tí Ọlọ́run ṣe fún wa ẹnu ẹlòmíì ò o Allah àti òjíṣẹ́ rẹ̀ náà ni wọ́n lè ṣe ìrègùn lé wa lórí. kó tó wá di pé wọ́n ń sọ èsì yẹn ànábì wa ń sọ fún wọn pé ma yamna'ukum an tujibu Rasulallah kí ni òjé sọ̀rọ̀ àmọ́ ń bí léèrè ni ẹ sọ̀rọ̀ náà ẹ fún mi ṣé mi ò bá yín nípò ni ṣé mi ò bá yín nípò ni ṣé mi ò bá yín nípò ni. kullama qala shay'an tani bá ti wá wí gbólóhùn kan náà àwọn gbólóhùn yẹn àwọn náà wàá sọ pé qalu Allahu wa rasuluhu amannu Allahu àti ògìṣẹ́ náà ni wọ́n nírègùn tí wọ́n lè ṣe lórí wa. kọ́ọ̀lù ànábì tó sọ pé làwòṣe ìtumkúlítùm jí ìta náà kábà wà kábà tó wù yín ẹ sọ míì ìfọ́sí yín láti accept ohun tí mo sọ yìí tó bá wù yín ẹ sọ pé mo bá yín ní ọlọ́rọ̀ bó bá wù yín tẹ́ ẹ bá fẹ́ ẹ sọ pé mo bá yín lẹ́ni tó mọ̀nà tó bá wù yín kẹ́ ẹ sọ pé mo bá yín ní ẹni tó wà ní ọ̀kan ẹ̀sán tó bá wù yín gbangba láwa yìí. àtẹ̀rídáhùn náà à ń yẹ́dẹ̀ àbá náà ṣubi ṣáàtì wàlìbáyìr wàtẹ̀dẹ̀ àbúhùn náà bí nàbí sallallahu alayhi wa sallam ila rihalikum. ṣé ẹ yọnu sí káwọn èèyàn máa mú ẹran àgùntàn ẹran ràkúnmí káà máa kó lọ lé. kẹ́yìn sì máa mú ògìṣẹ́ ọlọ́lọ́ létí yín. ẹ jẹ́ káwọn èèyàn máa mú ẹran ohun tá a pín náà lẹ́ran ràkúnmí nǹkan ọjà ogun ohun tá a pinnu ẹ jẹ́ ká máa kó yẹn lọ kẹ́yìn sì máa mú èmi lọ lé yín àbí mi ò ju ràkúnmí lọ àbí mi ò ju àgùntàn lọ. láúlá lè hijira ẹ gbọ́ dáadáa o tí kì í bá ṣe pò ti wà lákọọ́lẹ̀ pé èmi náà wà nú ẹni tó ṣe hijira láti Mákà wá sí Mẹ̀dínà làkúntù ìmúra àmìnàlẹ̀ ansọ́r ọ̀kan nínú yín lèmi náà bá jẹ́ o ọlá pé bàyí jíra ni mo fi dára Mẹ̀dínà ni o tẹ́ ẹ mo wá neutrally láì gà sí wípé Allah ó ṣẹ̀ṣẹ̀ pàṣẹ pé kí n ṣe jíra ni wọn ò bá máa kí èmi náà kan kí ni o à ń sọ̀rù torí pé nígun ìyá rẹ̀ ọmọ Mọ̀dínà ni nígun ìyá rẹ̀ lọ́hùn lọ́hùn nígbà bàbá rẹ̀ fẹ́ fẹ́ ìyá rẹ̀ ọmọ Mọ̀dínà ni à nǹkan kan náà jọ ni wá náà ẹbí jọ ni wá ọlá pé wọ́n kàn sí mi mọ́ ara àwọn tó ṣe ìjírá nípasẹ̀ ìjírá ó ní ìgbàgbé orírun mi. wàlà òsálàkà nọ́ọ̀sì wádìyàn wàlà òsálàkà nọ́ọ̀sì wádìyàn wàṣẹ́ ìbàn tí àwọn èèyàn bá tọ inú kòtò kan tàbí inú ọ̀gbun kan لسلكت وادي الأنصار وشعبها iye ojú ọ̀nà tẹ́mi ó tọ̀ inú ọ̀gbun tẹ́mi ó tọ̀ ó níbi tí àwọn àǹsọ́rù bá tọ̀ I'm with you with all my body ṣé ń torí mo fáwọn eléyìí lẹ́ran lẹ́yà máa lẹ́yà máa sọ pé eh, kò sí àfáwà lẹ́ran kò sá fún àwa ní màálù Eh? àlẹ́ ànsọ́ọ̀rù ṣe àrùn ṣe ẹ̀rọ àwọn yìí aṣọ àwọ̀tẹ́lẹ̀ ni wọ́n jẹ́ fún mi a ànábì mọ̀rọ̀ sọ pọ̀ àlẹ́ ànsọ́ọ̀rù ṣe àrùn aṣọ àwọ̀tẹ́lẹ̀ tí kọ́kọ́ mọ́ wọ̀ lókè ara òun ni kí ni o òun ni àwọn wà náà sùn dìfáàrù aṣọ òun ẹ̀yin wọ́n ní yorùbá mọ̀ pé kan pé aṣọ tó súnmọ́ kinní kan ní kíjìpà ẹ́ aṣọ tó súnmọ́ eégún náà ń pè ní jẹ̀pẹ̀ ẹ̀yin àǹsọ́ọ̀rù bíi singlet lẹ́jẹ́ sí mi bíi singlet lẹ́jẹ́ sí mi àwọn èèyàn yòókù bí aṣọ àwọ̀lékè ni. innakum sàtẹ̀lẹ́kọ̀wùnà báàdì òṣùrọ̀. Hmm. ànábì sallallahu alaihi wasallam ó wá ní nígbà tí n bá kúrò láyé tán ẹ padà pàdé òṣùrọ̀ ìfẹ́ àfẹ́mí nìkan lọ́dọ̀ àwọn aṣáájú yín lọ́dọ̀ àwọn tí ń darí yín ṣé ti ẹ̀rọ ọ̀rọ̀ ogun mo tún pín in mo rí ọrọ̀ ogun mo tún pín in àwọn kan máa ń sọ pé ìpín fáwọn àwọn tí ó padà wá darí yín wọn ò ní pín fẹ́ nìkankan ìjọba nàìjíríà jẹ́ kan bẹ́ẹ̀ sàtẹ̀lìkọ́ùnà bá dí òsùrọ̀ ẹ padà lẹ́yìn mi ẹ padà pàdé àfẹ́mi nìkan àfẹ́mi nìkan lọ́dọ̀ àwọn tí ó mọ̀ darí yín ẹ̀mí ara wọn ni wọ́n mọ̀ dù wọn ò ní dù ti yín mọ́ àwọn ò ní máa pín allocation fún aráàlú mọ́ àárín ara wọn ni wọ́n ti máa pín allocation fàṣbírù ẹ ṣe sùúrù náà ni o ẹ má lọ ṣe protest o má forí pòrun o má jẹ́ kí sọ́jà òfin ìbọn yọ ọ́ dànù bí gbàtàn bá ya aṣọ èkìsà o àwọn tí wọ́n pa lẹ́kí wọ́n ti da kéèsì wọn nu o wọ́n ti da kéèsì wọn nù wọ́n ti pa wọ́n wọ́n ti pa wọ́n nù wọ́n ti lọ kó wọn dà sí ibi tí wọ́n kó wọn dà sí ọmọ sí protest tálẹ́bì ní fásibìrú ẹ́ ànẹ́bì ní fásibìrú ìwọ wa ń lọ ṣe protest wọ́n kàn pọ́ dànù ṣé bí gàrí tó mú ṣe bí ọmọ yàgbẹ́ dúdú ẹ gàrí tó mú ṣe ọ̀sá yàgbẹ́ dúdú bíi tewúrẹ́ máa mú gàrí ẹ lọ títí àlọ́ fi wá gbẹ̀mí rẹ lórí ẹ̀sìn fásibìrú ẹ ṣe sùúrù ni o ẹ̀yin ọmọ nàìjíríà lóòótọ́ a ti pàdé wúsúrọ̀ lọ́dọ̀ ìjọba nàìjíríà àwọn nìkan ni wọ́n ń gun ọkọ̀ dẹ̀kùdẹ̀kù àwọn nìkan ni wọ́n ń kọ́lé ńláńlá ọ̀kan nu àwọn èèyàn wa ń tàlímù ṣé ò láǹfààní àti máa wá síjókòó ìmọ̀ bí kò sí pé máa ń wà lórí íńtánẹ́ẹ̀tì Dr. Ishaq Dr. Ishaq ó ṣe PhD ẹ̀ ní Malaysia nígbà tó wá padà sí nàìjíríà finally ọwá lòun fẹ́ wá kí mi mo wá ní mo ti kúrò ní Basọ̀run o ayékalẹ̀ mo wà wọ́n ní ṣe mosque mo níbẹ̀ ni ọba wa làbá sì jókòó ń bẹ̀wò ó sì wò lọ báyìí ó ní ṣé wọ́n ń gbénu létí ń bẹ́wájú lé mi. ó ní ṣe ustaz ṣé wọ́n ń gbé nu ilé ìsá mo ní wọ́n ń gbé bẹ́ẹ̀ òdìdí baálé ilé àtìyàwó ilé àtọmọ ilé wọ́n ń gbé bẹ́ẹ̀ ó ní subhanallah ó ní Malaysia ilé emergency nù ìjọba ní òkọ̀ pẹ̀tílẹ̀ ẹnìkan bá rí bó ṣe rí state of emergency wọ́n kọ́lé lórí pé wọ́n ti ní àwọn agents tẹ́ máa káàkiri pé ìwọ tó o bá ń gbénú ilé tí ò gbádùn tó lè ṣekú pa ọ́ tàbí wọ́n tó kọ́ yàrá kan tó lọ kọ́lé wọ́n á kọ state of emergency láàrin oṣù kan wọ́n sì parí ilé fún ọ mo ní bóyá tí Jésù ọba ìdè Nàìjíríà ò dì bẹ́ẹ̀ irú lébà irú lébà lọ́pọ̀ láyé kalẹ̀ ń bì lọ́pọ̀ káàkiri so àwa ọmọ Nàìjíríà sàtẹ̀lìkọ́ùnà báàdì òfùrọ̀ ànábì ní láìpẹ́ lẹ́yìn mi sẹ́mi tiẹ̀ pín allocation tó wọlé ẹ̀yin kan ní kò kan ẹ̀yin kan ni ẹ̀yin náà sáà pé mo pín ni àbí ẹ má wọ̀rí ẹ pàdé àwọn tí ò ní máa pín allocation fún yín ẹ pàdé wọn àwa ti wá pàdé ẹ àdìsí ti kò lè wa lórí àwa ti pàdé ẹ nàìjíríà tiwantiwa yìí. kí wàá ní ọ̀rọ̀ wá kàn fásibìrú ẹ ṣe sùúrù ni o má báyàn ṣe protest o má jẹ́ wọ́n pọ̀ nípa sàrà o mọ́kù gífà o ẹ́ má sọ pé yorùbá ni ó gbèjà ara wọn o wọ́n fi ìbọn yanjú yo sórí ìjọba nàìjíríà ọkọ̀ láti hun yorùbá ọmọ tí ń jẹ́ agbára ni bí oògùn abẹnugọ̀ngọ̀ bó ṣe máa ń gun babaláwo bẹ́ẹ̀ ni ipò agbára ipò agbára àlù bẹ́ẹ̀ ni ṣe máa ń gun pírẹsidẹ́ǹtì wọn ọkọ̀ láti da sọ́gà síta pé ó yá ẹ jẹ́ ẹ̀fẹ́ lè ṣe ẹ̀ẹ́rógún gà láti jó òní ẹ kàn ń jẹun sí wa lọ́rùn ni ẹ lọ sẹ́ẹ̀tẹ̀ sórí ilẹ̀ Yorùbá nìkan mẹ́mbà pàwá rẹ Amẹ́ríkà ó rẹ̀ ni bí ẹ̀rín tọmọ kékeré kan báyìí máa ń rìn lórí social media yóò di kàkàkàkàkàkàkàkàkà bá Amẹ́ríkà ó sì fi ara rìn nù káàṣe nǹkan kan ẹ̀rọ ni Amẹ́ríkà ń bẹ yóò gbèjà yín Amẹ́ríkà ara àbúrò gbèjà yín ẹni tó yẹ pé òun gẹ́gẹ́ fún ara rẹ̀ ó lè ní ibi tí ó bá ti jí tí ó bá ti rí nǹkan jí jí tí ó bá ti rí nǹkan jí tí ó ti tí ó ti tí ó ti wà àlùmọ́nì ìlú lọ ibẹ̀ ni má fẹ́ lọ òun gan ni ó ta ọrọ̀ fún pírẹsidẹ́ǹtì pé lọ́pàá wọn yóò bá ń dànù wọn ò tiẹ̀ mọ wọn ara wọn yóò bá ní sàn kọ́ yóò bá ní sùn ni <laughs> má máa mú gàrí ẹ̀ lọ́wọ́rọ́wọ́. òun lọ bódìjà rẹ òun lọ rẹ òun lọ ń bọ̀ ọ̀tún àńdàkọ yorùbá nation. fásibìrú ẹ ṣe sùúrù ni o wọn ìbájọba já o wọn kì í bájọba já ìwọ ni ó sì rí páwọn tó tíráì rẹ tó gbóhùn wọn mọ́ ni Wọn ti mú wọn pamọ́ bẹ́ẹ̀ níjọba ń lọ rèé mú wọn ní kọ̀ọ̀kan nínú ilé wọn báyìí wọ́n ń lọ mú wọn ní kọ̀ọ̀kan wọ́n rọ́wọ́ ni wọ́n dá wọn mọ̀ ní torí wọ́n kámẹ́rà everything lẹ̀ kámẹ́rà ń bẹ lọ́dọ̀ wọn eléyìí mẹ́ńbẹ̀ eléyìí mẹ́ńbẹ̀ eléyìí mẹ́ńbẹ̀ wọ́n sì ti get àdírẹ́sì wọn. ní Ọ̀yọ́ wọ́n ń pè nìkan ní tálú Ọ̀yọ́ wọ́n ní ogójì sọ́jà ló nìkan. ẹnìkan péré ah, àwọn sọ́jà ń bẹ́ ń bárasì wọn ò rí nǹkan kan ṣe wọ́n kàn ń gbowó oṣù ni wọ́n ń jẹun so kọ̀kọ́ síjọba ní nǹkan kan tó bá sẹ́ǹdì ogójì sọ́jà láti lọ mú bloody civilian kọ̀kọ́ sí wọn ní nǹkan kan kò dí ọlá àwọn kù fọ́tí sọ́jà ẹnìkan wọ́n ti wò wípé tọ́ba lòun lóògùn tọ́ba lòun kọta pando gbogbo tọ́ba lòun ní ẹ̀yìn fọ́ọ̀tì yìí ẹ mú balẹ̀. ó sì ajura rẹ̀ wọ̀ọ́rọ́wọ́ tó fi dì sí ìwọ̀n èèmọ́ tálúwà o àwọn ẹbí rẹ̀ ń sunkún lójoojúmọ́ ni o wọn ò mọbi tálúwà o nítorí à ń sọ fún ọ pé mọ́tò sẹ́yìn Yorùbá Nation Yorùbá Nation Yorùbá Nation àbí ẹ̀kan wọ́n ṣe ń pè ní a sọ fún ọ ìwọ ni ò gbọ́ o tọ́ba di láàjì òru tán bá wá gbé ọ nílé má pe òsáàsù kankan o <laughs> má pe òsáàsù kankan o ohun tí gbogbo àwa ọ̀sítàṣù sọ ni pé ẹ má ṣe protesti sùúrù ni ẹ lọ ní ìwọ wò ní ìsìn látàyè Ọbásanjọ́ ni wọ́n ti àpùfù Lagos Ìbàdàn expressway ẹ wo bá ṣe ń ṣe sùúrù sọ pé ń parí lọ. láti ayé Ọbásanjọ́ ni wọ́n ti ń gbé allocation ni wọ́n ti ń gbé allocation ni wọ́n ti ń ṣe bọ́jẹ́ẹ̀tì fún Lagos Ìbàdàn expressway léyìí tó ga sí pé torílẹ̀-èdè mi bá fẹ́ ṣe é láàrin oṣù kan wọ́n ti parí ẹ̀ wọ́n ti mú mi ṣe wọ́n ti parí ẹ̀ wọ́n ti mú mi ṣe táwọn náà sì ń lọ ọbẹ̀ tí wọ́n ń fojú ara wọn rí. bí twenty years ago more than twenty years ago Ìbàdàn Lagos expressway wọn ìparí ẹ̀ àmọ́ wọ́n ti fẹ́ parí ẹ̀ wọn ìparí ẹ̀ àmọ́ ṣé kí ni wọ́n ti fẹ́ parí ẹ̀ sọ̀rọ̀ àríwọ̀ ọ̀tún ọlọ́dún express wípé Buhari ò ní kọjá torí pé wọn ò parí express ṣé ìwọ nìkan nìyá rẹ sábì abẹ́ ẹ̀ pọ̀ tọrọ lọ sí o ó nídìí gbogbo ìyẹn ànábì ti sọ fún wa pé fásbìrú ẹ ṣe sùúrù ni o ẹ wá ń ṣe protest ẹni yẹn pa mí o àwọn èṣe protest ti wa o àákànṣe wá sí fúnjọba ni àlèṣe kó le àlèṣe kó dẹ ẹ ààyè wọn lè kan náà tún fàtẹ́gùn sí ni. àásọ̀ ń ti líle tọ́ba gba líle a tún sọ ní ti ẹ̀rọ tó bá gba ẹ̀rọ tó bá sì bẹ́ pèdè lẹ́ẹ̀kọ̀ọ̀kan á já sí i àmọ́ àní bọ́ta àní bọ́ta o àní bẹ́nikẹ́ni sí protest. ògìṣẹ́ Allah sọ pé fásibìrú àtàtàlẹ́kọ̀ ò ní alàlẹ́ haud ẹ ṣe sùúrù tẹ́ ẹ sì pàdé mi níbi àbàtà omi mi òun tẹ́ kọ̀ọ̀kan múnú kẹ tó wà lìjẹ̀ náà àmọ́ bá ti pọ́n pa gífà ò lè mú mi mọ́ o ò lè mú o torí o kú gífà o dìde fún Yorùbá nation Yorùbá nation kéńgé Yorùbá nation ẹ ọlọ́run à ń bẹ ọlọ́run báyìí fún ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wípé àsọ́ọ́lẹ̀ táwọn ẹbí sọ́ọ́lẹ̀ yìí wípé ìjọba tí ó ní ẹ̀mí tara ti ẹnìkan lọ́kàn ó ń bọ̀ wá tí ó máa darí àwọn orílẹ̀-èdè tẹ́yìn sì wá jẹ́ ọ̀kan pàtàkì nínú àpẹẹrẹ yẹn kọ́lọ́mbà ni yíyín padà o kọ́lọ́mbà ní yíyín padà o torí pé ìjọba kan ò ní lọ́wájú ọlọ́run láì ṣèṣirò ẹrù dáadáa o bá a bá lè mú yín tasila ní sí protest kì í ṣe pọ́lọ́hùn ní mú yín o ẹ ní lọ láì dáhùn fún bẹ́ẹ̀ ti darí wa o ẹ bẹ̀rù ọlọ́run o ẹ tún orílẹ̀-èdè wa ṣe o a níbi tá a fẹ́ sá lọ o a níbi tá a fẹ́ lọ mọ́ gbé o ẹ jẹ́ káwọn tó kàwé àwọn èèyàn ti kàwé rẹ́gẹ́dẹ́ ojoojúmọ́ ni àwọn èèyàn ń gba dìgírì ní nàìjíríà ogójúmọ́ ni wọ́n ń gba dìgírì wọ́n kàn ń gba dìgírì náà ní o mọ́ríwá ni wọ́n ń wá o ọ̀kadà ni wọ́n ń wá o wọn ò ríṣẹ́ gidi ṣe o so ohun tó bí gbogbo crimes oríṣiríṣi nìyẹn o kidnappers assassin armed robbery eh, boko haram yahoo yahoo ẹni ẹ wò ní ìsìn ìkọ̀ọ̀kan àwọn crime yẹn ó tó ṣe sọ́bjẹ́tì fún ọmọléèwé ìkọ̀ọ̀kan rẹ̀ ó tó ṣe sọ́bjẹ́tì pé ẹ má wulẹ̀ kọ́ gẹ̀ẹ́sì mọ́ ẹ má kọ́ kínní mọ́ ẹ̀yìn tí ọmọ gẹ́ sọ́bjẹ́tì wa ni báwo ni Boko Haram ṣe ń ọpúrẹ́tì báwo ni yahoo yahoo ṣe ń ọpúrẹ́tì níbi tí kínní yẹn ti gbòòrò dé tó fi gá pé ọmọ secondary school ó ń ṣe yahoo yahoo ọmọ secondary school ó ń ṣe yahoo yahoo so ẹ̀yin ìjọba lẹ́fà o ẹ̀tún ṣèkọ ẹ̀ tó kù ń bẹ́ o wọ́n ọdún méjì tó kù fún Muhammadu Buhari kọ́lọ́ ń ṣe ní àsìkò tí ó lóore tí ó fi pa gbogbo kùdìẹ̀kudiẹ ọdún mẹ́fà tí ó fi parẹ́ kọ́lọ́ bá ní kún lọ́wọ́ o àti gbogbo àwọn gómìnà wa gbogbo náà o kọ́lọ̀ kó kún àwọn náà lọ́wọ́ lórí àti ṣe dáadáa fún ìlú wa yìí o aláwọ̀ fi wá sí kòǹgẹ́ dáadáa so ibi tí a ti dúró lónìí nìyẹn nínú tíra umudatule ahkam wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu.